who is Wasiu Adedeji we call him Oluwaye set ẹni tó set ẹ rèé àwọn ọmọọṣẹ́ tó kọ́ ni wọ́n bá jẹ wọn ẹfíìsì jẹ ṣàjẹkọ rí mi nínú kámẹ́rà wọn a máa mú wọn a tún fa ṣẹẹtì ẹ tí ó dúró dáadáa àwọn ọmọ tó kọ́ ṣẹ nìyẹn Hamsatu òun náà nílẹ̀ ní mọta níbi tí ilẹ̀ ti gbé lójú fifty náà ta lẹ bẹ́ẹ̀. ẹ wò ó géèmù àkọ́kọ́ tá a máa kọ́kọ́ ṣe lélẹ́yìí Múyìwá Adémọ́lá can act very well. Adébáyọ̀ Salami can act very well Ọdún can act very well ẹ̀yin náà máa act báyìí ẹ̀sùn báyìí ẹ̀sùn báyìí ẹ̀sùn dada ẹ̀sùn dada tí mo bá pe action fún yín orin tí ẹ bá gbọ́ ẹ gbọ́dọ̀ jù sí tẹ́ bá wá dé àárín yìí ẹ jẹ́ kí orí yín kan orí àṣẹ Elédùmarè ni ẹ jẹ́ kí imú yín kan imú wedding tí mo ṣe ní Ìbàdàn ló lárinrin jù kánópì ẹyọ kan ni mo gbà pẹ̀lú àwọn ẹbí ìyàwó àti ẹbí mẹ́ta la jókòó wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n fa ọmọ lé mi lọ́wọ́ ṣé kò lárin ni ẹ máa gbégbá báyìí ni ẹ máa gbégbá báyìí etiquette ẹ wá máa hẹ́n ẹ ṣe ẹ má gbégbá àárín ìyàwó tí mo bá pe action nǹkan tẹ́ ẹ bá gbọ́ lẹ máa ṣe kí ni lẹ máa jó sí ẹ jẹ́ kí orí kan orí ẹ jẹ́ kí imú kan imú ẹ jẹ́ kí ètè yín á kan ètè tí mo bá ti ló yá ẹ gbójú ayọ̀ sókè. Okay nígbà tí ẹ máa wo eré orí ìtàgé written and produced by adébáyọ̀ salami scripted by muyiwa adémọ́lá kass ọlùwẹ̀ luka wasiu adedeji setman sound is the op ọ̀tẹ̀mọ́lú assistant cameraman tape rolling ọ̀tẹ̀ action. ẹ padà ẹ padà ẹ padà ọtẹ fún mi ní ten thousand ọmọ yóò get school ta kan fún mi ten thousand lọ́wọ́ ẹ̀ mú má gbà á ọmọ olókùn ni mí orúkọ lẹ́ ń bá sọ̀rọ̀ yìí dádì ẹ má bínú sàn má gbà á ọtẹ náà wọn kò gbà fún mi fún ọ ṣé àbábá títí wà bí àfihàn ọ má fún un. ìgbà tí mo ra fọ́ọ̀mù lọ́wọ́ Múyìwá Adémọ́lá twelve thousand five hundred ní two thousand and three ó díjú gbà ní mú eh, ọ̀tẹ́ eh, Débọ́lá eh, David ọ̀tẹ́fúta dáàdì dáàdì òní fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ yẹn. dáàdì ní kí n send account àwọn ọmọ ṣe wọ́n ti gbèsè lè. à ń tẹ̀síwájú ohun tí mò ń sọ lélẹ́yìn jọ rúkà ìwọ́dà máa bọ̀ bí máa bọ̀ bí máa bọ̀ bí dídé dídé dídé dídé dídé ajá ajá ajá ajá bàdàn. tí ẹ bá orin ẹ gbọ́dọ̀ jó sí acting kì í ṣe òṣùpá òṣèré lálejò ọ̀rọ̀ iṣẹ́ ni wọ́n ṣe máa bọ̀ báyìí ìwọ ni ìyàwó báyìí èmi lọ́kọ tó o bá ti gbọ́ action mo fẹ́ káwọn ẹni ìkún art tape rolling action. ẹ jọ ẹ bá mi fún Lúkà ìgbà tó ń da ẹni sí mu oòmù Dèjì ready action ah ó ti wo Bollywood ayé ẹ ti ẹ ẹ ẹ ì ah ah òun nìyẹn. ìfẹ́ rèé ẹ jẹ́ kí orí kọ orí. ẹnu náà ti máa rí ó ẹnu mi ti ní ẹnu náà ti máa rí ó. ẹ jẹ́ kí imú kọ imú. action ìṣẹ́jú mẹ́wàá lẹ́nu máa bí sí. ẹ kéèrè kéèrè. ó ìṣẹ́jú mẹ́sàn-án. ọ̀fẹ́ rí ọmọ yìí kọ́ dé òpin. ọ̀fẹ́ ṣe kọ́ ilé ìnáwó lọ́dọ̀ wa sà. ẹni ká máa ṣe báyìí sà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó kù ìṣẹ́jú mẹ́jọ. àwọ̀ àti òdìjú ọwọ́ dájú ẹ̀ ló mú àtúwò tó mọ́ wọn lọ. ó kù ìṣẹ́jú márùn-ún ẹ gbọ́dọ̀ gbé tó máa bẹ̀rẹ̀ lásìkò ẹ̀ action ẹ gbọ́dọ̀ ya ẹnu ìṣẹ́jú mẹ́sàn-án ẹ ti mọ̀ pátá lùmọ̀ nípa ìyá ìyàwó ta ní ó fọwọ́ mọ́ra lórí pé ìwọ làákàyè wá gbà ilé ìjẹ lára mi. A round of applause for the couple of winners ẹ jẹ́ kí a pa àtẹ́wọ́ mo máa ṣe ju ilé náà fún ìyàwó àtàwọn ọmọ tèmi náà ẹ jẹ́ ká pa àtẹ́wọ́ ẹ̀gbọ́n ẹ pàtẹ́wọ́ oúnjẹ ẹlẹ́kẹta plate tẹ máa gbà rí ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ kódà kódà ilé jẹ́ ọ̀fadà ilé ní kọ́ fún ìsẹ̀mù ẹ pàtẹ́wọ́ ẹ tẹ bá ń ní oṣù ẹ máa tíráàkì ẹ